èèyàn ọba àti ẹ̀mọ́ ṣe tàkànjì. ní tí èmi mọ̀ dájú sáká ni pé elédùà yóò ṣe tọ̀rẹ́ mi àbí mo parọ́. bẹ́ẹ̀ ni. ẹ wò ẹ fi ẹ̀mọ́ gbọ́ béèyàn bá ń kọrin bódùn bí òdùn yóò fi ti ara rẹ̀ gbọ́ èèyàn méjì ní joyè ẹnìkan joyè ẹnìkejì ọjẹ gbèsè ẹ jẹ́ àwọn ọmọ mi ọ̀rọ̀ ń lọ. ọtọ ọtọ. kíkẹ́kẹ́ ó pamọ́ àti òru bàbá gbogbo yín lẹ́nu. Ah. ibi yẹn fẹ́ gbà yọrọ bí wọn ò bọ́ bákan jí pé àní gbẹ̀rù àgbèrìn. bẹ́ẹ̀ ní ah. báyìí mi ẹ mú yìí hàn ta o torí àwọn kàńdá nínú ráìsì. àbí ẹni tá a fẹ́ lu ti ń darin kọ́ ọ̀rẹ́ mi. ẹwọ ẹwọ ẹwọ ẹgbẹ agbọ kọ́ọ̀dẹ̀ bá kọ́ọ̀dẹ̀ bá bá fẹ́ níbẹ̀ nìkan kì í lábẹ́rẹ́. ẹ dákun ẹ dákun gbogbo wa mo fi ẹkú àtótónu látàárọ̀. ṣebí ti tọ̀rẹ́ mi là ń ṣe. tàkànjí ni tàkànjí là ń ṣe. kò ti yẹ. ẹ wù ẹ tún bá ń pelé ìkó. ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ pé mọ̀ sínú ni tá à ń ṣe yìí kò sí nǹkan tí ó ṣe ẹ ṣáàjì àbá owó nǹkan tí ó ṣe ẹjẹ àfọkànbalẹ̀ àtẹjíláṣe gbogbo bẹ́ẹ̀ ọkọ tí ó ṣe takají òkú ní ìta ìṣẹ̀lẹ̀ ẹjẹ ìfẹlẹ ìfẹlẹ ìfẹlẹ ẹjẹ wọn bá kọ kàtìkàtì lọ àwọn kàtìkàtì ẹ ẹ ibi àṣẹ rí orí wọn ló bí a ń nàkú kò kẹun ọ wèrè báwo eléyìí ò lẹ́yìn tí wọ́n máa bá ṣe iná mi dùn lónìí mo ṣe mo dùn mí. iná ọ̀hún lọ sí ọmọ pàdé tí ò ní ìtajà. akẹ́jù ìpàdé la ti ń bọ̀ àbọ̀pàdé la ní àwa kò àbí òní ẹ̀yẹ lẹgbẹ́ mi. ìpàdé ò ní dùn gan-an ṣùgbọ́n n tó dùn mí ni pé o ò sí ń bẹ̀ tọ́ ọ bá wà ń bẹ̀ ni ìpàdé ti dùn jù àbí bò ni. kódà gan gbọ́ngbọ́n tó kàn sí. ẹ wò ó mo mọ ń tọ́ yẹ kí n ṣe o ojú yín ni mò ń tì fẹ́yì bẹnu jágajàga bí àmúdálé mọ́ bí ẹ bá ṣe kójú yín mo tiẹ̀ wò ó ìgò méjìlá kò mí lẹ́ẹ̀kan kò mí kan pamọ́ bá lẹ́ni o. ọ̀rẹ́ ọ̀rẹ́ wa ọmọ ẹmu ni. àjùjọ àjùjọ ẹ jẹ́ àfihàn sùúrù sọ̀rọ̀ yìí kò sí ibi pọ̀ lókè tí mi ò gbà ẹ̀jẹ̀ ayé fún mi èmi mà ní pé ẹlẹ́dùn àwọn òjè kí àkànjọ lórí orí olórí ọ̀dọ́ yìí. wo súnmọ́ ìjẹun orí mi àsìkò onítọ̀hún ni ètò wo ìwọ ló jo lórí ọ̀dọ́ mi. àmọ́ ọ̀rẹ́ mi ẹ̀rù ń bà mí. àkànjì ah, àkànjì ah, ooo ẹrù wo ní bọ̀ àkànjì nígbà tó orí gbogbo wa gbogbo wa lẹ́yìn yẹn tọdún wa lẹ́rù bọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n fọ́ka rẹ̀ balẹ̀ gbogbo wa ní wà lẹ́yìn ẹ̀ fi ṣe. níwọ̀n ìgbà tí a bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ ọmọ adé orí ipò olórí ọ̀dọ́ àmọ́ ẹ bá wa ní ẹ bá wa ní òní ṣe olórí ọ̀dọ́ wa yìí elédùn àwọn máa jọ́ kó máa fò sálẹ̀ kó máa kú wọ́n máa fò sálẹ̀ wọ́n máa kú wọ́n máa fò sálẹ̀ wọ́n máa kú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe ń wo ọ̀rẹ́ wa. n ò lè wá kúkọ̀ lè joyè lé baba rẹ o kò sì sẹ́ni tí gbàkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó lè gbọ́ ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ torí kò sẹ́ni méjì tí ìjọba àlú ẹ̀ fún bí òsèlékèlèké agbe níjọba àlú aró bẹ́ẹ̀ làlùkò nìkan lọ́mọ oyè lóṣùn kò sì sẹ́ni tí bá odídẹrẹ́ du oyè àròyé nílé wo ìwọ lolórí ọ̀dọ́ ìlú ìtọ́sí ìwọ ló sì jẹ́ ó dà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo ń tẹ́ ẹ bá wí pátá mo ti gbọ́. mo rájà wo mo rájà dé mo rájà dá olúwarò rẹ̀ mi kò jẹ́. gbogbo ń ẹ bá wí mo ti gbọ́ ṣùgbọ́n o ṣùgbọ́n o ṣùgbọ́n o ẹ má wàá jí ó di pé máa jó lọmọ òun ẹ̀yẹ́ ń gbọ́ ọ̀bá yá o. wo ọ̀rẹ́ wa ohun tí mo yẹ ìjẹ náà. káwọ́ ẹnu bí àpọ́n ó lè dání bí oyin ó lè sọ ní bí ejò ó lè dúró bí àpọ́n ó lè dání bí oyin ó lè sọ ní bí ejò. ìwọ olódùmarè òpó ló pọ̀ bí ọlọ́ọ̀lọ́run yìí. Hm? kéèyàn ní adúrú ogún tó tó báyìí kó ní orí kan ṣoṣo ni kéèyàn mọ fi sìn abẹ́rẹ́ bá a ṣe ń ṣe wàhálà ọ̀hún tó lọ́sàn-án lóru náà ọmọ ìyáálé mi là á fi sìn ó nìkan ṣoṣo ṣáá ó dìbò bá dòmìnira ara rẹ̀ kan tó tó rántí ọmọ mi hm? níbo ni ìwà ṣe wàhálà ìdálàyé mi wà hm. mi gbọ́dọ̀ ṣe wàhálà ìlàsàn alátìsí mi gbọ́dọ̀ mà ti ṣe ara rẹ̀. tó o bá rí ẹjọ́ tí àbẹ̀ní wá rò kalẹ̀ fún mi bó ṣe pọ̀ tó tó wá fi ẹjọ́ ìyáálé rẹ̀ sùn lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ilẹ̀ ga ìwọ náà sì mọ̀ nínú nínú ilé nínú ẹgbẹ́ wa yìí pé ká tó bá yàn jà ọmọ pa wádìí òfin tuntun. àyàfi karó kòdòrò ọ̀rọ̀ ká tó lè jà. wọ gangan náà mo fẹ́ ránṣẹ́ yìí ọmọ bá jáde lọ ọba salami rẹ̀ ọ̀rọ̀ tí ó tọ́ wá sọ fún mi mo fẹ́ kó ọba ń lọ ṣe ìwádìí rẹ̀ dáadáa ọmọ làbàkẹ́ tọ́ba ti rí bẹ́ẹ̀ tẹ́gbọ́n lódodo ni. ohun tí ojú ìyá àkànjí ò rí yóò mọ̀ pé ẹran tó yí báyìí ní ń pè ní námú èmi mo sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó wọn aládàáti bẹ́ẹ̀ sì ni ẹ̀rọ olóògbòfó iṣẹ́ ẹ̀mí ò jẹ̀dá ń ṣàyẹ̀wò ọ̀rọ̀ yìí fíní fíní fíní dúpẹ́ ń sì ṣàlàmì rẹ̀ dáadáa ń wà padà wá jábọ̀ fúnlé ọ̀kadì bọ́rọ̀ ọ̀hún bá ti rí láì ní fi gbá kan bọ̀ kan nínú tó bá wá rí bẹ́ẹ̀ yìí ẹ̀yẹ́ mi. 哎。 dákẹ́ o ẹ tún ní kí n dákẹ́ o ọ̀dà náà ẹ̀yin náà wò. àkànjì àkànjì sùúrù lọ̀rọ̀ rẹ mọ̀ gbà ọmọ farabalẹ̀ gidi gan mọ̀ ni ọkọ mi ṣe sùúrù ọmọ aré lójì kò jí ìpètì òjì arọ́tíwẹ̀ di òjò mọ́ bínú sùúrù tó ń wò ó kéé pọ̀ ju o àfi tí ọ̀bà tún ní tó o ní sùúrù tó sì wò ní ìjogún ayé dákun ọkọ mi ṣe sùúrù gbọ́nà ṣé ìwọ ọmọ pàṣáájú ni ọ ni ó sì yẹ kó o fàpẹrẹ rẹ lélẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ìwọ náà ló sì kó gbòjá gbẹ̀yìn. mo ti ya ẹ̀bùn máa kìyàn náà ẹ̀bùn máa kìyàn náà kí n ṣe sùúrù mo ti gbọ́ ń ṣe sùúrù ń ṣe sùúrù ẹ̀hàn pé òun èta yín lẹ́nu o òun èta yín lẹ́nu o ọ̀dà náà. gbọ́nà èèlò la gbọ̀n rẹ̀ òun gan. ńdà ń fún ọ lówó ẹ̀ mọ́ bìrì sọ̀gbọ́ gbé agbọ̀n rẹ̀ kọ́ lọ hùn mí kọ́ mọ́ bàa já ìyá àdìgún tàn mọ́ dákọ̀ọ̀kọ̀. ó gbẹ̀rẹ̀ fún mi ẹkùn ní gbogbo ẹ̀. èmi ní ìlèkè ọ̀tá mi. mo ti kọ́kọ́ ṣẹ́jú sẹ́mu tí ọ òwò ojú mi ni mo ṣe fi ọdún bàbá pé mo fẹ́ sáré ran ní ìgbà mo kàn kò lẹ́ẹ̀lẹ́ ìgbọ́n wo ìwọ́n ti kò lọ́ọ́ ṣe èmi náà ti kọ́kọ́ jẹ tèmi wo ti ronú jẹun okùn nílà fi gbé ti ta bá kúkú ṣe gbogbo wàhálà náà mm. àwọn tá a fi sùn nu ọlọ́mọdé àti adúgbò sẹ́yìn bá a kúkú ṣe gbogbo wàhálà náà àwọn tá a fi tán tí wọ́n ní wọn kán mọ́ fi sìn án nù ah, ọlọ́run sì ní já sórí olórí kú láyé òsì à ajínà sẹ̀yìn tí wọ́n ń jẹ́ ń jẹ́ ajígbọ́n ni ẹlẹ́dàá mi ò sì ní jẹ́ ń sinrí olórí kú láyé mi jẹun kínú rẹ̀ ó le bínú rẹ̀ bá sì ti le dáadáa ọ̀rẹ́ ìbọn bẹ̀ bàbá sì ti dọ̀hùn mọ̀ ṣe bí ti jẹ nǹkan kan nu ẹnu rẹ̀ nù dáadáa báyìí. má gbogbo wà lẹ́nu rẹ̀ o kí wọ́n mọ̀mọ̀ pọ̀ jù nǹkan àwọn wọn wáyé iṣẹ́ tí wọ́n ṣe wàhálà ṣe kú ẹlẹ́dàá mi ìjẹ ṣe wàhálà ṣe kú lórí ọmọ mi mi ló ń ṣiṣẹ́ nǹkan yẹn bá sì jẹ ìtinú oní tiẹ̀ nǹkan yẹn bá jẹlẹ yóò gbé fún mi. ẹ̀rí ẹ̀rí yá ni pé obìnrin ọkùnrin làbí ń gbé. Ah! ọ̀nà bá kó ṣe gbogbo wàhálà náà ní ìsìn ó lẹ́yìn tí wọ́n mọ̀ fi sìn. ẹ kò pẹ́ fún mi lágbára. ẹ̀gbọ́n ah, ẹ̀gbọ́n mi ṣé bẹ́ẹ̀ ni ìrẹwà tó ni kí ló dé o ẹbí kan bò mí nínú ìlú ah! ẹbí ọ̀hún ó tóbi pípọ̀ kíró èdè burúkú jàtìjàtì kó mọ kọnu sẹ́mi pé wọ́n fẹ́ èmi èmi. sọ pé mi náà ní àfẹ́sọ́nà. nífẹ̀ẹ́ wa láfẹ́sọ́nà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀yìn ò nífẹ̀ẹ́ àfẹ́sọ́nà yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ̀ọ̀kan mi nífẹ̀ẹ́ rẹ̀. ìta ń wí gan-an nu bó ṣe wà ní ìsìn olóburúkú rẹ bó ṣe ó tó ẹsẹ̀ lẹ́sẹ̀ ó wá ń kọnu ìfẹ́ sí mi nínú gbogbo tí ìṣẹ́ fẹ́ lẹ̀ yìí ìyìn nífẹ̀ẹ́ rẹ kọ́mọ̀ kò sí fẹ́ rẹ pa kò sí lórí ọkàn mi. ìfẹ́ ta wá níbẹ̀ lórí ọkàn rẹ o kò dé ń gbọ́ báyìí. ìfẹ́ ti ń bẹ lórí ọkàn mi ẹ̀gbọ́n mi ah! bí mo ṣe rò ó bí mo ṣe rò tẹ́lẹ̀ tẹ́lẹ́dùn àgán sì kọ́ bẹ́ẹ̀ akanjú. ẹni obì kò lọ́nà tó bú ẹkún tó ní bẹ́lẹ̀ yóò jọkọ ẹni a sì gbà á lé òun. ẹ̀gbọ́n ẹ̀ mọ tó dùn mí jù náà rẹ̀ àjáwé làwọn ṣe ta rọ́bà kan sílẹ̀ kò kì í ewó tó ń tara dé ọpọlọpọ etí wọn. ẹ kúrò rọ o lè ta ni bí oyin ó lè sọ ni bí egbò ó lè dúró bí àgbọn ó lè ta ni bí oyin ó lè sọ ni bí egbò. ìyá mi àtòjì mo wá rí mo ò sí nílé mo ti jáde. mo pé ìyìn làákà ìjìyà mi àtòjì lọ ẹ̀yìn tí mo ọ̀rọ̀ gbọ́ dáadáa. làákà ń bẹ bó bá jẹ́ sẹ́yìn o. ẹ jẹ́ mọ́rọ̀ yìí o bí odò báyìí tọ́ bá tọ́pọ̀ rẹ́rẹ́rẹ́ tí igi kan tó wá wù nù rẹ̀ tó dàgbà dòkè ẹ dákun níjọ́ tí bá bí omi yóò ṣe kí nìyá mi. yóò gbégi lọ ni ní gbùngbùn yóò gbé pẹ̀lú. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àtẹ̀jú odò mi ti tọ́ fẹ́ gé àtẹ̀jú lọ torí àtẹ̀jú bẹ́ẹ̀ ti ń wò ó ti fojú lágbára odò mi o mo sì fẹ́ gbé lọ jìlọ̀jì tí ojú òní fún mọ́ láíláí ni. wọ́n <laughs> tún ti bá dọ́dọ̀ rẹ̀ alábùkù ni àti yá àtọmọ àwọn wèrè èmi yóò dá sọ̀rọ̀ wọ̀ bá a bá dá sí báyìí wọ́n yàn mọ́lúwọ́ ẹ̀kọ́ ọ̀run lẹ́nu mo sì ọ̀rá kẹ́ẹ̀bẹ fún ọ̀kẹ́ bìtì kẹ́ẹ̀bẹ lọ́wọ́ wọn. àkànjì kojú di mí ó ń bẹ̀ mí dun oyè náà dúró ló fẹ́ jọ lórí ọ̀dọ̀. yọ wà káwọn olórí ìbú ẹgbẹ́ rẹ̀ jọ mú àwọn eléyìí sí àwọn olóòórùn bíi tiẹ̀ mú àwọn àtẹ̀kọ́ ẹ dákun ẹ wo ẹ wo ẹ dákun fún ẹ dákun tó yè tán sí. bó wọn ṣe pé tóbi jó ń lọ kàn sí olóyè fẹ́ joyè. olórí ọ̀dọ́ àṣẹ bí wọ́n ti ń ṣe láyé náà wà rọrùn sórí gbogbo àrà tó bá ti wọ́ ni o ti dá. irọ́ ni. àrà tó bá ti ìyókòdò nífìwọ́ olówó rẹ̀ dá gbogbo tẹ́ bá rí pẹ́ẹ́lẹ́ fi dá lára ni ẹ fi dá náà ọmọ tí ọba ti gbọ́n nílé ìta náà wọ́n ti. èmi ti wá ṣe tán débi pé mi ọba jà gbogbo ara ni torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi àbẹ̀mí ni ó ní yé ìwúlò ọ̀rọ̀ wọn. kọ̀gbá ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀ gbogbo ń bá bá ti lè dá lára fún ni ọ̀dá lára bóyá yóò ti ẹ̀gbọ́n lè tọ́ra wọlé. irọ́ ni kí ni fi ṣe yàn ọmọ tí wọ́n bá ti ó ti wá dáa báwọn ó bá jẹ́ sọ́kọ́ fún ìyá wa èmi ọmọ bá fà ń ta èyí náà wò ẹ má gbà fún ìyá rẹ o bọ́ bá jẹ mọ́jẹ bá yàrá gidigidi ni. èmi ẹ jẹjẹ mọ lọmọ kìnnì kan lọmọ lèmi ní náà kọjá yàrá mi mo ra fi hàn lẹ sáàyè mọ ni àti yá àfọmọ. ẹjọ́ kan wájú ọlọ́run kò rí ráàyè irú àwọn ìran dandan báwọn àwọn àwọn ẹ̀tí àwọn ojà àwọn ń wà láwọn pọ̀ níwájú ọlọ́run gidi ẹ ni ẹ gbàriwo ìyá rẹ̀ gan yọ yọ kọ́dà yọ yọ yọ ọdẹ yọ sọnù ya ẹ̀mí ẹ̀ mọ̀ bá gbàdúrà o bẹ́ẹ̀. ẹjọ́ kan wá jọ́ lọ́kùnrin síwèé. gbogbo olú yín tá gbìdà mi náà ní tẹ́ gbà mí lọ́wọ́. ẹ mọ ẹyẹ mọ kọba lè yá wa wọn bẹ́ẹ̀ lè ẹ rí ariwo ọsàn wò yí. ẹ ṣe ọba adé ju rẹ̀ ọtí ẹ̀dá àbá lówú lówú bóde bóde bóde bóde bóde bóde bóde máa bọ̀. àdé ìdè yìí. lókun mọ̀rí ọ̀. ọ̀rẹ́ mi. lókun ó mọ̀rí ọ̀. àbọ̀ wa rí hmm. kò sí yẹn kan ṣé bọ́dọ̀ ẹ náà mò ń bọ̀. Hmm. mo bá sì mú kánnakánná mi bí n bá rí ẹyẹ tàbí ẹ mọ́tà tó máa ń. ọ̀ká yìí ọ̀ká yìí mo ti rá mọ̀ pé nù. àwọn pé náà o ó dábọ̀ pé. mo rí bí jẹ́ ń lo oko bí ń lo odò ní ihun tiẹ̀ mọ̀ ṣùgbọ́n mo sáàrí ṣùgbọ́n lóòótọ́ kínní kánákáná ọwọ́ mi mo fi dẹ́rù bàálà mo fọ́n sí la o tábọ̀ ó mú ìfẹ́ pààyàn ìfimú sọ wá rí èyí tó wá tó ṣe kókó bẹ tí mo sọ fún o pé mo ṣe gbé sí láàánú o bú mi o fi mi wé sende irọ́ ni o bú o o bú mi ah! ṣùgbọ́n mo ti mọ̀ pé ìwọ ọ̀rẹ́ mi dòkun ọ̀sìn kan ti rí i bọ́wọ́ àti bá ń bá ń ṣe tó bá ń bọ́ máa ń sọ̀rọ̀ sọ́rí tó bèlè gbọ́ sí lẹ́nu tó gbọ́ sí lẹ́nu à òṣùpá mẹ́ta ntọ́ ọmọ jẹ ntọ́ ọmọ mu ìyá mi ó ṣe fún un. àdé mo bọ́ yé. tọ́ ọ sì mọ̀ mí lára kó tó dùn ní. Ah. ọ̀rẹ́ mi já máa rù díẹ̀ mu. wo bí kọ́kọ́ túnú bó o ní fẹ́ràn túnú ọgbà ń gbọ́. mo gbọ́ gbọ́ gbà ń gbọ́ bóò ní fẹ́ o tún èmi mo sọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bóò ní fẹ́ o ní ọ̀fẹ́. ọ ṣe kan ti rí èmi mọ ni. mo mọ àbí ìyá máa rò díẹ̀ mọ̀. kí ló tún kù ìgbà tí mo ti rí ọmọ tó wẹ̀ kò sí ibi tí mo tún bẹ̀ lọ́mọ tó káyọ̀ máa káàkiri lọ́nà. àbọ̀ máa fi rọ́bà mi ní. ẹ wo ẹ dákun ṣé àní ṣèpàdé tábà ṣe mọ́ ni àwa àgbẹnu òkè bíi ẹni tó gbàdájọ kú. àbúrò àwọn èèyàn rán wo láwọn dúró dé báyìí. èyí mi o dákà jó o kalẹ̀ lásán. àbẹ̀wò àti ìtàṣe wà dúdú wọn àrí wọn. ó ga ó ga ó. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá o ẹ dúró ẹ kàn lè máa darí ilé mi o. Ah, kí ló wá dé kí ni tó dé. ẹ̀jẹ̀ ò dé náà yóò wá wí ogún ni yóò fọ ọgbọ̀n ẹ sàti ẹ̀jẹ̀ ò dé náà. àbẹ̀wò wa ni káàkiri ẹ wo ẹ má káàbùkọ torí ẹ ṣe tó ń bá bọ̀ nù. ẹ wo ẹ dákun ẹ jẹ́ àṣepàdé ah, ṣé gbogbo bá wa bá ṣe tó nǹkan sí òtí ìtọ́ni kí ni a tún dúró de ó ṣe ń jàre. ẹwẹ jẹ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́. mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin tẹ́ wà láàrin wa náà àdúrà tí náà gbà. ṣé ẹ rí bá a bá kọ̀ tó. ẹ ní rí i ṣe mo gbé wá lórí ìdájọ́ ọkùnrin kò ní kẹ́nìkan bẹ́ẹ̀ jẹ́ ìsàlàyé fún ọ. bẹ́ẹ̀ni ọ kù kan tó joyè tó fẹ́ jẹ. ìwọ wa sọ pé ìgbàdájọ ẹ ti gbàdájọ kú ó ti gbàdájọ kú ìyá rẹ ọsọ fún ọ ni kò ní fẹ́ nìkan kan lẹ sórí kò dùn mí fún wa o àwa wí táyì wà wí olórí burúkú bàbá làbà tiẹ bó ní dúdú báyìí ni ó wí àbí pa ni ó wí kò sí tẹ́wì sórí wọ àwọn tí ń fi ọlọ́kàn balẹ̀ wípé tọ̀ ìwọ ló joyè wọ́n ń tọ́nu torí sóró yèmí ọ. bẹ́ẹ̀ ni èmi ọ̀wá nípa àwọn gangan fúnra mi lẹ́ẹ̀kan níwà máa pa díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ tó bá ní má joyè nǹkan. yóò kàbákò ní. kàbákò ní. ẹ ẹ dẹnu ẹ sàn ilé san bí òsan ara ọmọ lápábà rẹ lọ. ẹ fi ẹ̀dùn náà. ẹ ẹ ẹ dákun ẹ mọ̀ ọ́ ẹ dákun wọ́n ní kí ẹranko tí ọ̀jọba àwọn afàyàfà wá ìgbéyọjú ségun lọ́rùn tí ó fi lòlẹ̀ kẹ́ni ẹ dákun wọ́n ń wá ẹyẹ tí ọ̀jọba àwọn ẹyẹ igun yọjú ségun lórí adé ni ẹ irọ́ irọ́ fi hàn lẹ́ o wọ́n ti ní ẹ̀sìn àpò. ó sì yẹ fara balẹ̀ ẹ fara balẹ̀ oríire di aṣọ lọ́kọ̀ kápẹ́bà lè nítumọ̀ èmi àkíndélé ọkọ ní ọtọ́ lọ́bẹ̀ ìwọ bọdún kankan kan bí àgbẹ̀ tó bá bẹ̀. àjẹkùn ìyá ni ó jẹ ẹni tí ò tó ní iná tó sùn ní àjẹkù ìyá ní ìjẹ àjẹkù ọ̀tá ń jẹ́ òpè gbọ́dọ̀ fọ́ ọ́n. tó lọ. ọ̀rẹ́ wa <laughs> ọ̀ dá nǹkan kan mọ̀ ọmọ ah, ah. pé ẹni tí ò bá ti tó kan tí ń bá ń pera àwọn ẹrẹ méjì irú ìyà tí ẹ máa jẹ ìní èbìjì ọdún. ọ̀rẹ́ mi rẹ̀ ọ̀dá tí tó sọ ní ìsinmi pé ẹni tí ò bá ti tó tí ò tó kan tó wá pera rẹ̀ méjì. ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ kíkẹ́ kí ó pamọ́ àti òrò bàbá gbogbo yín lẹ́nu kò lè pa. ẹ dákun ṣé tí ojú yín bá fọ́ etí yín di ni àbí mo yín ò tún gbóòórùn àṣẹ ilé ẹ̀rọ lórí ọ̀dọ́ ni ẹ̀kọ́ lórí ọ̀dọ́ ẹ̀kọ́ lórí ọ̀dọ́ ẹ ẹ máa gbọ́ máa gbọ́ mo ní bó lórí ọ̀dọ́ wà bẹ́ẹ̀ ni máa gbọ́ sọ́ọ́rí májì ó yọ̀ lẹ́nu àbọ̀ gbọ́ sọ́ọ́rí ètè ẹnu rẹ mú bí yan bí yan kókó májì ó yọ̀ lẹ́nu ọmọ àjànàkú yàrá o ọmọ tẹ́ yá bá bí ẹ yá ní máa fún ọ o olórí burúkú àṣàlẹ̀ ó kọ̀ rí ọba ń yá mi àbí èsè bẹ́ẹ̀ mo ti mọ̀ pé rí ò lè bá mi kàsàlẹ̀ bí ẹni kọbì sí ọ̀dà bàbá yìí ló ti fòsì jọ o tọ́ wá dé filẹ̀ yìí bí ó ń lù tí ò orí ìbúrú wọn mú wá látọ̀run ni ọwọ́ afáwọn ẹbí rẹ lọ́kọ̀ ọ̀kan ẹ ti borí ìbúrú rẹ ìbákú ni o ó tún wá forí ìbú òfin lọ́mọ rẹ lọ ni o. mi ò lọ bá wí o mọ̀ pé ìranù bàbá rẹ̀ rẹ̀ tó fi kú bẹ́ẹ̀ ni wọ́n náà ti bẹ̀rẹ̀ wọ́n wá sọ fún ọ pé sóòrò lóye wọ́n sọ fún òròyè olùmí fún wa o sóòrì wọ ẹsẹ̀yìn tiẹ̀ yọ àbí eyín rẹ kó ti dànù tán lẹ́nu rẹ ọmọ èké lójú kékeré lẹ́yìn burúkú olùsùn wa kó góòlù àwọn tí wọ́n mọ̀rì nǹkan burúkú lára èèyàn ọwọ́ akọ ọwọ́ tí ìta gbọ́ ọkùnrin àádọ́là báyìí rè olùsì kọjọ́ ọkùnrin kọjọ́ nǹkan mi o. ìṣèlú ọba ìwọ tí ọwọ́ tí wọ́n fi bí ọjọ́ tí yàrá bí ọ kàrà fẹ́ ni ó bí ẹnu ẹ̀jẹ̀ ẹni ọkọ kí yàrá bí ọmọ ayé rẹ ti bàjẹ́ ni tí mo wá fi dùn yín lọ ọ̀rẹ́ mi bí bá bímọ. ọmọdé jáde láyé ó lo sìbọyà fẹ̀ǹtẹ̀ fẹ́ǹfẹ́ inú ń bíbí ọjọ́ ẹ kú pàdé o ẹ kú pàdé mo mọ̀ kí yín o n ò tí ì rí Àbẹ̀ní ah, bẹ́ẹ̀ mọ̀ ní ìyá wa. Ah, ìyá wa. kó pẹ́ báyìí o yèyé ẹ jẹ́ ká máa ṣèpàdé lọ bóyá ọlọ́run lè pé kábẹ́ ni ò bá wa ń pàdé nítorí wípé ẹyẹ rẹ̀ ò pẹ́ bẹ́ẹ̀ lájò rí. ni. ẹyẹ rẹ̀ ò pẹ́ lájò rí kó fẹ́ kan àlà. bẹ́ẹ̀ ni yèyé. ẹ̀yin ẹlẹgbẹ́ mi a máa kú pàdé o. mo mà dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ ọ́ lóore inú mi dùn ayọ̀ mi kún hmm. mo dúpẹ́ fátìlẹ́yìn àtìlẹ́yìn níbẹ̀ tí ń tì mí lẹ́yìn báyìí. Hmm. ẹ wá dákun oyèyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lọ́dọọdún àwa la máa kéré ọkọ mi. Hmm. mo sì dúpẹ́ fátìlẹ́yìn yín mo dúpẹ́ gbogbo gbà mo dúpẹ́ pé gbẹ̀ngbẹ̀ng báyìí lẹ dúró lẹ́yìn mi ẹ̀ wá rí iṣẹ́ tún ti bí ọmọ aláṣẹ jẹ owó tún ti bí ọmọ aláṣẹ là nítorí pé a tún ti roko bọ́dún dé <laughs> ó tún wá kú káàkiri oko ẹ rí àtìlẹ́yìn yín mo tún wá tọrọ bá a ti kéré ọkọ ọkọ mi tó wá pé gbogbo èrè yóò tún wá jẹ́ tiwa nú ẹgbẹ́ tá a tún fi sára rí bí <laughs> gbogbo ohun tó béèrè lọ́wọ́ wa ọmọ làbákẹ́ ó yèyé. ó ti mọ̀ pé kò sí ètò ògbé wa ta ìṣe. bẹ́ẹ̀ni. abẹ́ẹ̀ni ayò èrè oko mi ló tún wá dé yìí o àtúnjọ kò ní o. wo agbárí ọkọ rẹ ló lẹ o. <laughs> ẹ ṣé òye yé. mo dúpẹ́ fún gbogbo ìgbà a máa rí yín bá. àṣẹ. mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹlẹgbẹ́ mi fátìlẹ́yìn yín o. yín máa rí yín bá oyè yìí. àṣẹ. sọlá yẹn Àkànjí ọyá gbà gbà sọ rẹ kọ ọmọ rẹ oko. àṣẹ ah, eléyìí àṣẹ eléyìí lọ́la àṣẹ eléyìí ìgbọ́dọ̀ mi eléyìí lóko tí máa mú lóko ní ìsìn kí lẹ fẹ́ káwọn ẹ̀yà kí n máa wọ̀ lọ́gbà táwọn abáfẹ́ lọ síbi òde. bẹ́ẹ̀ sì ni àdèyí ni ó máa sọ mi lóko. ìmí ah, ọmọ jẹ ni oṣù o Àkànjí tí bàbá rẹ àtàbúrò rẹ bá dóko pọ̀ ń bọ ọjà tí ó pọ̀ o Àkànjí gbà sọ rẹ lọ́ọ̀ mi o. Ah, kí n gbà á kí máa mú lo kóńgbà náà bì. ọ̀dà náà mo ti mú un lọ́gbà náà. ìfọ̀ wẹ́wù rẹ ẹ wo ọkọ nínú ilé ní ẹwà ìfọ̀ wa eléyìí ọ̀hún sàánú mi lórí ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ ẹ dákun kí mo ṣe fún yín ní ìsìn tí ìfi ní la o èmi mo ní ẹ mọ̀ sí èmi lẹ́rù lérí tí mo jẹ́ ẹ sọ̀kalẹ̀ o torí kò yé mi o. dákun aṣọ tá a ti jọ ń wá látàárọ̀ ọwọ́ lọ mú un ó lọ fi hápárá bẹ̀ ní. aṣọ èwo aṣọ yìí. irinṣẹ́ rí lọ́wọ́ mi ni àbẹ́ ká mi mọ́ bí mo ti fi hápárá. ìkànnì ọ̀. ẹ dé o mo sá fún yín tó ẹ tó dé o. ọmọ rẹ bí n ṣe ń sọ fún ọhún o ṣé orí mi tí mo fa sọ hápárá ni àbọ̀ ọba mi ń bẹ̀. ìwọ lọ fa ọmọ mi hápárá ẹ bá jọ ń wà ni abẹ́rẹ́ pẹ́pẹ́ àjọ ń wà ni. ẹ gbà mí ìwọ ìyá yìí ó tún dé ó tún dé àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ pé mo páyà yín mo sáfin tó nu ilé ẹsẹ̀ lẹ fẹ́ tán mi ń sùúrù ọ̀dà o, bẹ́ẹ̀ bá wá lèmi ni mo fi wá para èmi náà ni mo fi wá n tẹ bá fẹ́ dẹ̀ẹ̀dẹ̀ jari. ìwọ lọ fatọmọ mi apara èmi náà mọ̀ mọ̀ mọ̀ pé kà ní ọ̀ ní tí wọ́n ti fojú rẹ̀ rí nu ilé yìí báwo fẹ́ má gbàlẹ́gbọ̀n ni. <laughs> ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ ìyá yé gbọ̀n. ìwọ ló tún kù tẹ́ fẹ́ fojú mi rí ju ètò tí ń fi rí inú ilé lọ. tá a sọ mí dẹrú ìwọ ló tún kù abayín iwájú akínkín akọ̀yìn lọ́nà àṣàlọ̀ṣàlọ̀ àlọ́tẹ́ ìlọ́rùn sá àfàfojúdi kí ló tún kù tẹ́ tún fẹ́ fojú mi rí ẹ dápẹ́ sájọjú mi rówó kọ́rọ́ mọ́. èmi là lọ́tẹ́ lọ́rùn àfàfojúdi. sọ́tẹ́ ìlọ́rùn ni àbí bẹ́ẹ̀ kọ́. tọ́tẹ̀ ń lọ́rùn ni ẹ̀yin náà lákòókò ń sìn gbogbo sẹ́dà ń sẹ́nu ilé àfi ń sìn kò tún ti tẹ́ ń kò lè dùn fún ọ nígbà tó kúkú ṣe pé ọ lágbàǹlé. èmi ìbáṣepọ̀ lágbàǹlé ni ó fi ń díwọ̀n. èmi lèmi ọ̀ lágbàǹlé wọn. bọ́ ọ bá lágbàǹlé ni òun ní mọ̀ rí mi fi ó fi mí díwọ̀n wọn. ṣá ń gbọ́ o ṣá ń gbọ́ ní ìsín o ó fún mi lóògùn gbẹ̀bí bá fún ọ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọn ni mo tún dé o èmi ọ̀ lágbàǹlé àbí mo lágbàǹlé mi ọ̀ lágbàǹlé èèyàn bíi ẹ ṣe sùúrù abẹni ẹ ṣe sùúrù. bẹ́ ẹ gbọ́n tí mo wí o. ẹ ṣe sùúrù. wọ́n lẹ́mi ò ní àgbáńlé àbí. wọn ò jẹ́ wí bá. ẹbí tí wọ́n wí nù èmi ò lágbàǹlé èmi wá lágbàǹlé èmi ọ̀kan láwọn àgbà òfò àgbàrá dara dábì tí báyìí. ẹ wá ṣe sùúrù. àṣẹ gbọ́n tí wọ́n mú wọn lẹ́mi ọ̀dí àgbà lé. mo lè dùn fún ọ mo lè dùn fún ọ mo ti ṣáájú rẹ dénà. ẹ kú ìnáwó èmi kí mo ní ọpẹ́ lẹ́yìn. ẹ sí ọ ẹ mọ sara yín. ọ mà gbà lágbọn ni. tá à ń ń gbowó ni ẹ ń fàgbà ń gbowó bì ni wọ́n ti ṣáájú náà. ṣé mo máa wọ ẹnu yín ni. ẹ ẹ ẹ ìyá wa sí òsì o. kò yé mi o. ẹ dákun torí ọlọ́run èmi ó dìjà gan-an. ẹ wọ́n wọ́n wọ́n làwọn ń wá sọ ni ẹ ní sọrí burúkú wọ́n lásọ táwọn ń wá èmi lèmi má sọ èmi lèmi fi há para. ẹ ṣàkàṣọ ẹ̀kọ́. orí ń bí. ẹrù tí ìṣètò ọtọ fẹẹ dìde ra wọn lórí. ìyá àkànjì ẹ gbọ́ bó o lọ̀rọ̀ aṣọ ti á jẹ́ ẹ má dá lóhùn ńgbà tí ajọ ń wá sọ́ọ̀kì látàárọ̀ táwa lọ mú aṣọ òun tá fi há para. òun ló tọ́jú aṣọ ọmọ mi ajọ ń wá ni mo fẹ́ jẹ ní. títí mo sì ti lọ rí aṣọ yìí kìí ṣe bí dákọ́ lè dédé tàtà lè dé. mo fẹ́ mọ wọ́ òròde sẹ́ǹgbọ́ sẹ́ǹtọ́rọ̀ wọn mọ ọ̀rùn lẹ́nu ìwọ́n wọ́ òròde ni ẹ̀mẹ̀kọ́ ni ó kù tí wọ́n aṣọ ọkùnrin ló kù tí wọ́n mọ̀ ẹ ṣe sùúrù o lẹ́yìn náà gbọ́ àwọn ni ẹ bá bẹ àwọn ìyá ni ẹ bá bẹ sábà lápá ilé ni lọ́mọ sọ̀rọ̀ sí mi báwọn ká mọ̀ pé tuntun bọ́ lẹ́lẹ́kejì báyìí. ẹ ṣe sùúrù o Èdùmàrè ó yanjú rẹ. ẹ ṣe o ẹ ṣe àdúpẹ́ ọlọ́run tuntun náà ṣe o ọlọ́run tuntun náà ṣe mọ́ mọ́ tó yẹ kí n sọ ṣùgbọ́n náà ọ̀rọ̀ ló wáyé lónìí èsì ọ̀rọ̀ ayé èmi ọ̀làgbà ilé àbí. ìwádìí ló ń wẹ̀ wò. yéèjẹ́ bí n bá dọ́pẹ́ ni wọ́n fẹ́. ojú ti ṣe. ìyàwó jẹ mí o. èé ti ṣe. Ah, ìyá ojú mi rọwọ́ àmọ́ lónìí. Ah, ah, irú náà ò tẹ́rí ó láfi gbà tó ń dókè mẹ̀sì tí wọ́n pẹ̀ lẹ́gbọ̀n ẹ bẹ́ẹ̀ rí gbogbo ojú mi tó wú tómùtómù ẹni tó pọn ṣẹṣẹṣẹ bí ẹrẹ yìí mo tún sunkún sunkún ojúlówó ọ̀ràn mi ń ìyá àkànjì ni ìyá àkànjì orogún mi ni o kò sí tí ò fi wé tán ó bú mi ó fi mi wé ṣẹ́ńgé ó lé mi ò ní yá ọ̀dọ́ ọmọkùnrin mi ìyáwó ọmọ tó ní lẹ́yìn ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yá yìí ṣé mo níyà kankan jẹ yín náà lọ ni ìbẹ́sẹ̀ wá yájú láti yá wa jẹ mí gbé ni o ti ẹ̀yẹ mi báyìí ẹ̀yà ah, jẹ mí o ah, ẹ wo ẹ̀mí ọ̀gbọ́dọ̀ jẹ mí gbé o ẹ̀mí ọ̀gbọ́dọ̀ jẹ mí gbé o ẹ bá wà bẹ́ẹ̀ ẹ kò fẹ́ sọ́kò sí mi nílé mi ò yá. yeye ọ̀rọ̀ lẹ́gbọ̀n. ẹgbẹ́ oníyọ̀rọ̀. Àbẹ̀ní ìyáálé rẹ̀ náà ìyá wa a ò ní gbà o a ò ní gbà ìyá ọgbọ́dọ̀ ta lábẹ̀ní o Àbẹ̀ní lójú rẹ̀ nù tó o bá wo wájú àwa lórí tó o bá wẹ̀yìn àwa lórí bó o wá níyà bó o níyà á jẹ́ kí ìyá kàn jí mọ̀. yèyé ojú mi kòrókòró báyìí ló ṣe lọ́sàn-án nítorí pé mo gbáwájú ilé àwọn ìyá àkànjì kọjá. Ah ó máa bu abẹ nílé ni o kódà bẹ̀ǹbẹ̀ lòun ò tẹ́rí àfijọ́ tí wọ́n gbéhùn ròde bẹ̀ǹbẹ̀ ò jìyà rí ìyá tó fi jẹ̀yà wa pọ̀. àwa gangan nìyá. bẹ́ẹ̀ ni. torí pé Elédùmarè ló dá wa. bẹ́ẹ̀ ni. ọwọ́ á níwò níyà sẹ́yìn ni wọ́n wá sunkún sí ẹ dákun àwa níyà ni. ó níyà. ó ti wá di dandan báyìí o àwa pa òdì aṣọ dà báyìí fún ìyá àkànjì òun náà wà á mọ̀ pé bó o bá níyà tó o bá níyà àsìkò ní ọmọ o. ìjà ti dé o ìyá o ìjà ti dé o ìyá o ànígbà o kékeré ata a lè gbà. torí pé kọlọkọlọ ti nà ọmọ ẹ̀gà. ìjà ń bọ̀ ìjà ẹ̀jẹ̀ ìjà ti wá dé báyìí o ẹ̀yin ọmọ mi oh. ìjà ti dé o ẹyin ẹyin ẹyin. ẹyẹ tẹ́tẹ́. ó yá o. lọ́wọ́ kí o jáde lọ. kó lọ kájú ọwọ́ rẹ bó ti pa fún mi. kódà. ní kíákíá ní mọ̀ràn ṣẹṣà. ẹsẹ̀ o ìyá padà jẹ́ nígbẹ́ o mo ti lọ kọ́ gbà mo ti ní irun yín ọkàn mi ti balẹ̀ pé yàrá òbí jẹ́ ń gbé. ààrẹ ni yóò lọ bá ti rí a oníyàá. agbákọ̀ mi dà wá ilẹ̀ o kò sí àgbà ọ̀hún lábẹ́ ọ̀hún ìmọ̀ tó ju àwa yìí lọ lọ́rọ̀ àwa lọ pé lẹ́dùnmọ̀ rẹ̀ kò yà yé mi. òkú ọ̀dọ́ tí wọ́n fi déyàn bí títí fi ara rẹ̀ hàn yàn ìyáálé rẹ̀ fi di ain ó fi ain lójú rẹ̀ náà àwọn ìdílé ìjọba rẹ̀. lójú wa ṣẹlẹ̀ tí ò wá sọ̀rọ̀ nù ni. àrò ọmọ wa ọ̀yà mélòó la wà àrò lẹ́yìn adigun láwọn ọmọ wa ọ̀yà ọ̀dọ̀ babaláwo mímọ́ ọ̀tún ti ń bọ̀ yìí ìtọ́tún ní atúndánwò gbàgbàgbà wọn ní akuni tútù gbó ká fún mọ́dé òun gbàgbàgbà wáré gbó wáré gbó wáré gbó lè gbó à bàbá yà tó ṣe. bàbá àpèjì yóò bàbá àgbàdo wọ. ikú ọmọ tí a ní kú yíyẹ ni ó bá ní omi ní ọ̀sẹ̀ jàjìnà wọ́n ní kí wọ́n di apá rẹ̀ ìwọ nìkan yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ oṣù tó ràn mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ tí ọ̀dá ni mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o ojú tí mo fi wo sàkún ọ̀rọ̀ yìí n tí ń sọmọ yìí ìṣojú lásán. Eh. ẹ kò wá síbi tí wọn ò tí ì dé ẹni tí ó gbẹwúrẹ gbẹwúrẹ ẹni tí ó gbàdìẹ gbàdìẹ ẹ anáwó náwó ṣe rí orí tí ọba gbé mi ní eh. gbalawo rèé kò mi ṣẹgbàlàyé mi wọ eh, àwọ àwọ gbọdá sí. wo mọdé kù sí kélé òpàdé. ẹ má sọ báyìí. ó kí láì wọ́n rẹ̀ jíde ara rẹ̀ lórí wọn o. àlè ń yẹ̀rì. mo dúró babaláwo kan. ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. láàárọ̀ la. àwa kò ní sí ọ̀dọ̀ babaláwo tí mo sọ. ṣé kò jìnnà. kò jìnnà sí wa kò jìnnà sí wa bí ìlú akédélé ni. ẹ akédélé ọ tòsí wa ní ìkẹsẹ ni wọn mọ retí rẹ lọ́la. ìjọba wa di àgbàfẹ́ mọ́jú káwa máa lọ sọ̀tò lórí ìwọ̀n tí wọ́n rẹ̀ kọ bá ìyàwó mi rẹ. ọkàn rẹ balẹ̀ ọlọ́run ọ̀sà mi wà ọlọ́run ọ̀sà àwọn ọmọ náà yà á ara rẹ̀ yà ó ṣe ń wo ara rẹ̀ yà ó. àbí àbí bá owó wọn tó èyí ẹ̀rọ ẹ má bínú pé wọn sí ọ́ lálejò owó náà. a ṣètọ́jú mọ́tẹ́yìn ìbànújẹ́ ni kò bí ọmọ oṣooṣù rẹ̀ fọ́nà ọ̀run alákejì dàda olè ẹ̀yin ọ̀sà òkè ẹ má dá òróró òróró. lọ́dọ̀ yẹn ti jẹfá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pàmọ̀ràn pọ̀ wọ́n láwọn ó payé gbajú kí sèyàwó yìí agbégbó agbésá lọ sílùú mọ̀kó alùkògbó alùkògbá lọ sílùú mọ̀kó sùn àtúnṣọ́ àtàjẹ́gbó wọ́n sá lọ sílùú mọ̀sùn para ọ̀dùn dún ló ní kí bí wọ́n ṣe dún lórí àkànjì lónìí o bẹ́ẹ̀ ni tẹ̀tẹ̀ ló ní kí wọ́n má ṣe fẹsẹ̀ ìjà tilẹ̀ tí kárọ̀ tù kárọ̀ bà kẹ́yìn tó kẹ́ sẹ́ẹ̀bínú pé mo pè pàdé pàjáwìrì yìí. àbínú. ó yà wá lẹ́nu náà. ẹ kó mi ọmọ bàtà yìí wọ̀gbìn lẹ́nu ni. ìdálémọ ni o n ti ń dọwọ́ wú o lórí ọ̀rọ̀ ẹran tí mo mú wá tá a so mọ́lẹ̀ èyí ẹ̀gẹ́ mi ọmọ ìyáálé mi ó ti fẹ́ túlẹ̀ o ẹ sì mọ̀ pé ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni bí ọba ṣe wá ní túlẹ̀ ọ̀dọ̀wọ̀ yín o ni mo ní kí n pè pàdé yìí sí o. dálé mọ kan dálé mọ yóò tu ẹran táwa sọ mọ́gbàlẹ̀ wa ó fẹ́ tu ẹran lóríṣò ọlọ́dẹ ayé ọya wá bá ń yẹ kínní ìwò bá a ṣe mọ̀ ọ́ wò. jábọ̀ dòdò. àgbẹ̀nú omi nílẹ̀ dájá. ẹja ńlá sálọ́mì àrílẹ̀ omi kọ̀ǹkọ̀ sálọ́dọ̀ àrílẹ̀ odò àgbẹ̀nú omi nílẹ̀ dájá ọ̀yẹ̀là. ọ̀tọ̀ mọ̀ ni. Ah sẹ́yìn náà ọmọ pọ́rọ̀. aláṣẹ ìgbìmọ̀ ni kíní burúkú yìí o. yọ̀ọ̀ka àbùkù. bàbá àṣẹ bẹ́ẹ̀. alábùkù kì í ṣe. àwọn tó bẹ̀ gbogbo ọ̀nà tó bá rò kó ń lè gbà lórí ìrìn àjò yìí òun ni ó yà sórí ẹ̀. bẹ́ẹ̀ ni mo rí orí rẹ̀ láyà ti kó o. ọlọ́bì ayé. ilé pàtàkì ṣe é wá rí pé bẹ́ẹ̀ yẹn bá lòun ò so oògùn ọ̀kàn mọ́ ẹni tí ó lè wọ òní pẹ́ẹ́pẹ́ nígbà náà wọ́n tún máa sọ pé àwọn àwọn ìyá ayé mọ̀ ọ̀dà ayé àtàtì ìṣe wọn láǹfààní aláǹfààní kàṣe wọn. àǹfààní ni ayé ni ẹ̀rí kan báwọn. yèyí ẹ wá gbọ́ o ọ̀rọ̀ yìí ń ṣe ń tá a máa pẹ́ lórí rẹ̀ pẹ́ lórí rẹ̀ torí pé ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ń sà kéèké. onígbọ́dọ̀ pẹ́ lẹ́nu. kò sí ọgbà kan tó bá ti lóun ní agbára kan tó fẹ́ ó gán orí rẹ̀ láì di ẹ̀wù lọ. bẹ́ẹ̀ àmọ́ tó wá ku kinní kan o tá a bá pé bírí kótó. a tún pé bírí kòtò. a tún pé bírí kòtò. bẹ́ẹ̀ ni ọ̀nà tó ń mọ̀ ńlọ́gbà òun ọ̀nà táwa náà mọ̀ nínú ilé wa yìí a fi hàn o. bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ìwọ ni wọ́n rẹ̀ jáde. ní báyìí ní báyìí ní báyìí ní kíákíá ní wàrà sísà ọ̀yá. bí dàǹdàbìrì bá lugi. ìyá fẹ́ kú. ọ̀la yẹn ti ta yẹn lálẹ́. gbàgbé ni ikú pakùn ọ̀fẹ́jú tuntun ikú pàtàkùn kérékèrèkéré ètùkọ́ tùrìsà lọ́dí bá fẹ̀yìn ìyàmí ẹlẹ́yẹ ẹ kápójì kan ẹ kọ́fàjì kan ẹ lọ sójú ọ̀nà ọ̀fẹ́ lọ dúró sí. gbẹnu ẹ dákẹ́ ìwà bí wàá bọ ọ̀rọ̀ jẹ ìsìn láyé àròyé pàápàá.

fún wọn lọ́gọ̀mọ̀ wọ́n dẹran tún bẹ́ẹ̀ wọn. babaláwo tó ní bá fúnra sákẹ́mẹ́ tí wọ́n ti gbàgbé wọ́n ní saki ló lọ́rọ́ àwùjalè ló lẹ́gbẹ̀ẹ́ ìjẹ̀bù ló làṣẹ àti oró saki àti ẹ̀gbẹ̀ àwùjalè àti àṣẹ ìjẹ̀bù kó padà kò kó wá dàṣẹ sí àwọn àjálẹ̀ nu àbọ̀ ọ̀mọ̀ ni. rírọ̀ lẹ́pà àìtorí gbígbó pajẹ́ nìkan torí kíkàn pàgbò àìtorí wẹ́rẹ́wẹ́rẹ́ kápò kúkọ bẹ́ẹ̀ ni ṣe ẹlẹ́yẹ ohun tí mo wí lẹ́ni ká ṣàìdáṣe torí pé ọjọ́ tí àkérédùgbò bá ti talẹ̀ báyìí ọjọ́ náà ní kanlẹ̀ pa bẹ́ẹ̀ni ó yẹ gba tiẹ̀. ó <laughs> ṣe dúró. Ha ha ha! kọ́ láìsí àsìkò tí bàbá yín kú sí ọ̀dà dálé mọ́ òròlú ọmọ akẹ̀láwẹ̀ ó dìgbà náà olúfàdé ọmọ asẹ́ funfun lé funfun òròlú mọ́ níyọ̀ mọ́ jà tí olúfàdé mọ́ lẹ́kún lé mọ́ ń jẹ láǹfunfun èèyàn tó mú ilá jẹ́ òlẹ́jọ́ nítorí bẹ́ẹ̀ rí gbọ́ orí ẹ̀ gbọ́dọ̀ mẹ́gun tẹ̀rẹ́ jẹ́ èèyàn láre kọkọ̀ gbọ́ ọmọ èèyàn lẹ́ẹ̀dí ṣòro gbùrùrù kan nílé lásẹ̀gbá. dálé mọ́ ó dọ̀rìn lọ́kọ̀ àná ikú tó bàbá yìí yọ̀ dáa wọ́n mọ̀ rí ìlú o ti parí ní tó ń ṣe. iná ní í ṣe lọ́wọ́. ṣèkíá ṣèkíá ṣèkíá ṣèkíá. màá rí màá bò. asáriri bíi fọkúná asáriri bíi fọkúná ọ̀dà gírígírí lẹ́yìn kùnú ọ̀rọ̀ fẹ́ ọ̀dà gírígírí lẹ́yìn kùnú ọ̀rọ̀ rẹ̀ fẹ́ ètí ṣe ń bọ ní irú àbíwò tí ń bọ̀ yìí irú mi sí ara wo mo rí yìí sí àwò ń bọ̀ ló ti wá. ọ̀gá yìí. fún un tó bá dé pé ìwọ òun àtèmi a níbi tá a fẹ́ lọ. ku àlejò lójú kò fi mọ̀ràn wò ìlú bó là ń lọ rí kọ̀tẹ́yẹmú là ń lọ. kọ̀tẹ́yẹmú náà lẹ wà yìí. ah ọ̀tàn a jẹ́ pé a ti débi à ń lọ nu níbo ni ilé olórí ìlú ìwà ìyún baálẹ̀. tó bá ṣe ti ilé baálẹ̀ ń mú in débẹ̀. mi ó dẹ̀ bẹ́ẹ̀ ni pé iná ń jó ìyá ìlàbẹ̀ aṣọ afẹ́fẹ́ tí sì ń fẹ́ ìkì sáfẹ́fẹ́ rí. bó bá sì ní nǹkan kan tí ń dùn ún ṣebí yóò sì sọ fún wa gbogbo bá yóò bá tiẹ̀ rí mi kú mọ́ ṣèbí lẹ́yìn tẹ́ ẹ wọ́n funfun ẹ̀yin bàbá ọkọ mi ẹgbàá mi nǹkan báyìí ní í ṣe mí o. bàbá mi gbogbo agbára tó lédùn àbá fún ẹ jẹ́ ká fi arábìnrin lọ́wọ́. ìyá mi ẹ dá mi lára ní mi. tọ́ni tún ti ń ṣe ọ́ ọkọ yìí. ọ̀dà àbáwọ̀ àkútì mọ bí a ń lọ ẹ jẹ́ àwọlé. ìyá ọmọ ẹ gbé ilẹ̀ ẹ gbé ilẹ̀ ẹ fún mi láǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú ọmọ yìí kẹ́mi rẹ̀ tó fòdò torí wọ́n fẹ́ kún ẹran rẹ̀ báyìí báyìí báyìí ò sì gbọ́dọ̀ pẹ́. ẹ̀yin ọmọ awo ẹsẹ̀ mi kalẹ̀ láàrin orí tí ń bẹ nínú àpò ọwọ́ rẹ ẹ máa fi wọ̀ lára rẹ wọ̀ láti tẹ̀sẹ̀ títí tí mo fi padà kankan tẹ̀sẹ̀ rẹ akéré ńlá oníta bẹ̀rù gbójú ibikíbi tí ẹ bá wà lónìí ọmọbìnrin tí ń bẹ ní òkùnkùn ibikíbi tí ẹ bá wà mo fẹ́ bára mi ń bẹ̀ wàyí níṣẹ́jú àyà. <laughs> àbọ̀ ọdún mi o ẹ̀mí wọ́n sọ pọ̀lọpọ̀ rẹ̀. a ti mọ̀ pé lónìí náà ni o. bẹ́ẹ̀ ni. ẹnu àbẹ ní agbára o <laughs> òní ni kò sì ní ọlẹ́bi ayé. yèyé ọya bọ́ sí wa ọwọ́ rẹ o <laughs> ẹni orí bá tọ́ sí kò fún ẹni apá méjèèjì bá tọ́ sí kò fún ẹni ẹsẹ̀ méjèèjì bá kàn ẹkún <laughs> ọya wa pa ọwọ́ rẹ. ọ̀kàlẹ̀. ẹ̀dá tó bẹ́ẹ̀ àìlọ́sọ̀rọ̀ lọ́kùn àgbọ̀dọ̀ lọ́kùn lọ́sàn-án gbogbo ń ta fẹ́fẹ́ bá ṣe ní bọ́jọ́ láàmú dúró bẹ́ẹ̀ àbórí ìlà burú ni mo ní ọdún bẹ́ẹ̀. ọlọ́bẹ̀ ẹ̀ ń bẹ̀ lọ. dábìlì ló bẹ̀. níbo ló ti dáwọ́ tó lókun lọ́rùn èèyàn ní ẹni àbẹ́ ẹranko àbálùjọ̀nù. òwe rẹ gbà o ó dín ní aláìmíràn ọrùn o. gbéra dìde kọ́ lọ bá kejì rẹ níbi wọ́n gbé yọlẹ̀ sí nínú gunlé rẹ lẹ́kùnlé bíi tiẹ̀ pa èyí lẹ́gbẹ́ wọlú ọmọlẹ̀ gbọ́dọ̀ dìde. ìmísí yìí dìde dìde dẹ. ẹ̀rọ sọ̀rọ̀ lọ́kùn àgọ́dọ̀ lọ́kùn ọ̀sán dìde kọ́ lọ padà tójú ara rẹ. ẹni tẹ́ ìyẹ̀gàn náà panu ó ti jí. okùn awo irọ́ lọ pa okùn awo àbí kí ni wọ́n ń pọ ọkọ rẹ kí ni tiẹ̀ lọ́rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ yìí o tó o tòkè ògùn tó o ṣe mú kòkòrò lálẹ́dí ọ̀yọ́ ọjọ́ mẹ́rin rẹ lẹ́rù kan fa tiẹ̀ lọ́wọ́ ẹ̀rọ tèmi tèmi so mọ́lẹ̀ yìí wọ́n sì lórí láyà ó tún àbí bẹ́ẹ̀ kọ́ ó tún nǹkan bíi mọ́. kì í sẹ́ran jíjẹ rẹ lórí bá fọ lábọ̀dù omi ọ̀sápá lórí kí lẹ fẹ́ ẹ̀yin láàrin ibi tẹ́ wà lónìí bẹ́ẹ̀ni bá fún ọ lábọ̀jù omi aṣaba lórí. àjọ tó bá ti wọ́n tó dẹkùn ó fẹ́ jẹ̀wẹ̀ ni. bẹ́ẹ̀ni ah. níwọ̀n náà. bẹ́ẹ̀ni. ẹ̀mí rẹ ló sì fi di. ẹ̀mí. bẹ́ẹ̀ni. láàárín ìṣó èmi ò di gan tí bá wọn jẹun láti ìkùnrin àrùn ìrọ̀lẹ́ pa òní ọlọ́dún náà lòmí jẹ́ eight. kò fẹ́ mọ orí èèyàn ṣe o ọjọ́ kọ̀ọ̀kan rẹ̀. ọ̀sẹ̀ nìkan kan yín lónìí tí ọkọ̀ra rẹ̀ kú láàrin. ìrọ̀lọ́ kọ́ ajá tó bá sì wọlé tẹkùn ó fẹ́ jẹ wẹ̀ ni. bẹ́ẹ̀ ni. lónìí àbí lónìí kọ́. lónìí lónìí ayé ó yẹ kó olùdùdú fara yẹ adúdúdú ọ̀run ó yẹ kì í fá ṣe mo fọ̀rún mi là ṣe mo fi bọ ara àgbọn nìrìngún mo ṣe elétí ọyẹ mo ṣe ọ̀rún mi là bàbá ẹlẹ́sẹ̀ pàlàpà tó wọlé sí bèbí ọ̀pẹ ọ̀run nìkan ló mẹ́ni tí ó là mo ṣe ẹ dúró sójú kan lẹ́hùn ẹ gbọ́dọ̀ yí sẹ́. oní olóòní ni lágbára òun yóò mú yín dé oní olóòní gangan lẹ́sìn ló fi yí ọ̀run oní olóòní. ẹ ó yẹ kó bẹ irọ́ lọ pa gbọ́ bọ́ bá kọ ọ̀kadà tèmi yóò fi rọgba gi. ilé já. gbogbo ẹrù tó bá kù lórí ìtì ilẹ̀ ilẹ̀ gbogbo ẹrù orí ìtì ilẹ̀. obìnrin wọ̀nyí mọ̀ bí wo wọ́n sì fẹ́ sọ sódò orú mọ́ gbogbo ayé lójú. ẹ̀yin àfi tí ọba sí fún wa mọ́ àfi tọ́ sá méjì òdi ọ̀run tó bá bí ìfẹ̀yìn bọ̀ ó ti ní gbogbo tí ọba sọ bọ̀ ọ̀run nílà ìwọ̀ òun fi tì í òun fi jìn í òun sì fi òun sì fi kó ẹbí tọ́ ní fún mi. ó sì ti bèrè yìí ẹ ti ní orí bẹ́ẹ̀ ẹ̀yin ayé rẹ ní kí n rẹ́rìn. ẹ filẹ̀. kí ló ń kọ rẹ̀ ìyá. akẹ́jì ń délẹ̀ bàbá kùnkùn kókó àlàyé ní dáhùn. láti lè ká ẹsẹ̀ ètò náà lẹ̀ lóru òní alẹ́bọ ńlá ọ̀kàkà ẹbọ tí kagun láyà tá a ṣe nítorí ká lè kó gbogbo tí ń rù kí n ti ń wò lè tán lórí ọmọ yìí òní olónìí sí ẹ lọ wọ ẹran ìlú ẹ gbogbo àwọn èròjà ṣí mo ti ṣe ẹbọ òun rèé o ẹ jẹ́ kẹbọ náà òfin kẹbọ náà dà kó dalẹ̀ di ọ̀run gbódógbódó àrùfin tẹ́bọ ẹ jẹ́ ó dọ̀run àrùfin tẹ́bọ gbélé yẹ dọ̀run là àrùfin tẹ́bọ ọ̀rọ̀. kàkà ẹ bọ́ tí ká gún láyà. ìwọ ṣe tiẹ̀ àdìmú agbó àdìmú atọ́ erin dìmú erin yàtọ̀ ẹ̀fọn dìmú ẹ̀fọn yàtọ̀ agbárin eré dìmú ó làwọn olórí sánsánsán yèrè ajá gíkiri igi nù ẹbọ yìí ó fò fún ọ ẹbọ náà ó dà fún ọ ẹ jẹ́ àlọ́. ti ń pè yín pé yẹn ṣe ìlẹ́sẹ̀ ẹ̀ bá ní. ẹ ayé mi ò dáa o ṣe ẹ ní ẹni káwé gé awọ gángan ẹ ní dàpọ̀ bí ọ̀pá àdì ẹ dàgbẹ́ ẹni dàgbà bẹ́ẹ̀ sì wẹ̀ ẹ mọ́ lómi èmi báyìí ní fáwọn ó tiẹ̀ ti mú mi bẹ́ẹ̀ sì bí ṣe wẹ̀ bẹ́ẹ̀ ni. èmi ní kí fáyín ó mú un fáyín ọ̀gọ̀dọ̀ mélòó ẹ̀fọ́ kọ́rọ̀ rẹ̀ mi. láìláì ṣé tí wọ́n ṣe joyè lágbo ilé yín nù ẹ dákun ẹ dákun ẹ dákun àbí ẹ ti bù. Ah, ẹ má bínú rẹ fọyín kọlẹ lóyún fẹjẹ ilé ìyá yín wọn ti. ẹ èmi kan sọ̀rọ̀ sí bàbá ọmọ tí tó yẹ o. ẹ mọ̀ ń yín jàre yín là. ọ bàbá kò lè àkàdé owó ah. oríire ẹ ṣeun bàbá. ìwọ ló jòyè ọgbọ́n. ọ wà lọ kó ìlú ọkọ̀ sáwọ́rọ́ dẹ ọkọ̀ ògùn ẹ̀ báwọn kọ́ wa máa jó kọ́ wa máa yọ̀ ọgbọ́n tí mo sọ fún ọ bá. ìlú ti gbọ́ ó ti jó yẹ. ọkàlẹ̀ ti jó lóye. ó ti jó lóye. ọkàlẹ̀ ti jó lóye. ọkàlẹ̀ ti jó lóye olórí ibú lóye ilé ẹsẹ̀ wọn lóye gidi lórí burúkú olóye sàṣẹrẹ lórúgbọ́n rẹ̀ òfúnfún kò dúdú eyín rẹ̀ ṣe wọ jìbí bí àgbàdo tó ta gbúgbúrú oríkórè burúkú olóye ilé mo ti gbọ́ta rẹ oyè tó jẹun nígbà tí orí kó ilé ìyá rẹ ti lọ jẹ o nígbà tí ọ̀sán fún mi kàn bẹ̀ mọ́. wọ́n ti kú ni àmọ́ olóye ojú rẹ ti fọ kò náà èmi tí ì ti wo lẹ̀kẹ̀ báyìí. ọ̀rẹ́ mi yóò dáa fún yín o ìlú yóò ní bàjẹ́ o eku ọmọ kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ igbá ò lé o àwo ò lé o. gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìka bá tọ́ sí ni làá fi ṣe kí ni ìlú yóò sì lè bàjẹ́. ẹni ẹ̀tẹ́ ni gbogbo yín èèyàn burúkú sì ní pẹ̀lú ah, kí ló dé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí bí ẹ̀kún apọ̀kọ̀jẹ́ sẹ́ẹ̀fì ṣe yín ni. ìyálòde ìyálòde elédùà ò ní jẹ́ bàálù ìjẹ́ òdodo ọ̀rọ̀ ni olóyè àsìpà ń sọ ó sì jẹ́ òfulẹ̀ jólóyè àsìpà òfulẹ̀ àsìpà mọ̀ bọ́rọ̀ rẹ lọ. ìwọ gan lolórí alábòsí bẹ láàrin wa ọ̀tún àbí kí ni wọ́n ní wọ́n pè ọ́ ìwọ gan alábòsí bẹ láàrin wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń bà á jẹ́ là ń gbọ́ gbogbo tẹ́ ẹ̀ dánwò lẹ́yìn là ń gbọ́ ẹ wá sàtàrí padàrà bí ìsá àtàlùmọ́ lẹ́yìn ẹ̀sìn yín bẹ́ẹ̀ ṣe báyìí sí ọ òtò. àdàbà ń pògèdè ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ ntìrì ní ntìrì àpò ọ̀tẹ́yẹlé ńkọ kọ́mọ̀ṣe bí iṣẹ́ lòun ń ṣe o adìẹ fẹ́ẹ́ dé yóò gbọ́n tìyẹ́tìyẹ́ gbogbo àlọ́ àlọ́ ẹ̀ lọ́tẹ̀ ń pa gbogbo ẹ̀ ló yé mi lukosi. ọlọ́run tẹ fẹ́ fa àwa la ní kálá àwọn ọmọ tí ìjọba yé. kábíyèsí bẹ́yìn náà bá wọnú àfin bá ṣe wáyé ẹkùn ń bẹ nínú àfin bá ṣe wáyé kábíyèsí ìkókó sì wà láàrin wa pẹ̀lú ah. látọjọ́ tọ́rọ̀ ìtìṣẹlẹ̀ wọn ò jẹ́ kọ́mọ yọ lálàáfíà olóòkan àwa la ní kó dúró lé kọ́mọ̀ tí wà ńgbẹ́ bá ṣe tán tẹ́ bá kán ewé òye lẹ̀ báyìí pé tán ọ̀yà tẹ́ ẹ kù sí ọmọ yìí lórí o à lọ rèé mu wa kábíyèsí. babolóye ẹyin ṣé mo jẹ́ lọ pé wá. ọmọ wo ló sọ̀rọ̀. ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ tí a ní ọmọ ọ̀dọ̀ tí a ní ọmọ ilé tí a ní àwọn wo lẹkùn. àwọn wo ni kókò. àwọn wo ni kókò. àwọn wo ni kókò. ẹ̀yin bá àdúgbò ìjà náà náà nù. ìyá ló dé lójú kábíyèsí. ẹ <laughs> ẹ rí gbogbo tẹ́ ń sọ yìí náà lọ dáa gbogbo yín mọ gbọ́n tẹ́ ń wì ìlú àbèǹdè tẹ́ ń lù bí yànmùyánmú ọ̀bájú àsìtasẹ̀ wáíwáí. àṣìpa òrògùn adésìwọ̀dù ọdẹ tí gba pọn lọ́wọ́ ẹran àkànjí dẹ̀. àkànjí dẹ̀ àkànjí dẹ̀ àkànjí dẹ̀. àwọn òbí rẹ̀ ń bẹ nínú kábíyèsí ìyá rẹ̀. ẹ̀yin lẹ bí àkàndé. wọn gbà kìíní sí ńlá mọ́rẹ́ gbà kìíní sí ńlá. Thank you náà ti mọ̀ wípé àìmọ̀ parí lẹ́yìn olórí. lukosi dákun béèyàn bá ṣiṣẹ́ tó ṣe lójò tó ṣe lẹ́rùn irú ẹni bẹ́ẹ̀ yẹ kó jíṣẹ́ rẹ̀ àbí ọ̀yẹ. ọ̀yẹ bẹ́ẹ̀ ṣe gbìn náà nìyí. ọ̀yẹ. bẹ́ẹ̀ ṣe gbìn náà. ìyálóde ọwọ́ tó bá ṣẹ́gun sí tẹ́kùn ṣe ń lọ́yẹ ọ̀jẹ̀ ni àbẹ́ni ẹlẹ́ni ẹ̀yin ìlú mòye ẹ dákun ẹ mójútọ́rọ̀ ìlú gbogbo bí wọ́n bá gbé ń pè yín ẹ máa dáhùn bí wọ́n bá pè yín láàrin ẹgbẹ́ ẹ dáhùn bí wọ́n pè yín láàrin ọgbà ẹ dáhùn ẹ ṣojúṣe yín nítorí òní kọ́ nítorí ọ̀la ni ẹ gbọ́ dáadáa gbogbo nǹkan tá à ń bá ń ṣe à ń ṣàṣepamọ́ ni àgbẹ̀ tó gbin iṣu sínú ilẹ̀ tó kò díhàn le kò sí ní tí ń retí ju kéré rẹ̀ wá lámọ̀dún lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ẹ wá rí àwọn obìnrin gbà wọn ọba kọrin àbòsí lúkọ̀sì. àìkábèjì bẹ́ẹ̀ ayẹyẹ bí àpò kò ní ni wọ́n fà á. ọ̀gbọ́ pé yẹn dárin. ẹ̀yin ìlú mòye ṣìkàṣìkà ọgbàgbé àjọbí adánilóró ọgbàgbé ọ̀la bó ṣe rí iná da òní náà láàjẹ́ kò ní dọ̀la oyè olórí ọ̀dọ́ náà lù yìí ìyálóde àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀tún. kábíyèsí. olórí ọ̀dọ́ ẹbí ilé àkàndínlógún olórí ọ̀dọ́ wà ní. ewu òjò la lórí ọ̀dọ́ ìlú wa yìí kábíyèsí lórí. di olórí ọ̀dọ́ ìlú wa lọ kò ní hun ọ yóò dáa fún ọ kò ní yẹ ẹlẹ fún ọ o ti mọyè yìí jẹ o máa mú lọ ilé àjẹgbó àjẹtọ àjẹwò. múso múso múso múso múso múso múso.